àlejò míì ti wà nínú ilé o táwọn àlejò tí mò ń sọ yìí ìránṣẹ́ ọlọ́run ni wọ́n àwọn gan ìyàwó ìránṣẹ́ ọlọ́run àwọn gan ìránṣẹ́ ọlọ́run àwọn náà tún jẹ́ akọrin ẹ̀mí ẹ wò ó wọ́n tún jẹ́ ẹni tó máa ń kọ̀wé wọ́n tún wá ní ẹni tó ní iṣẹ́ ọwọ́ rẹpẹtẹ ẹ wo gbogbo àwọn àmúyẹ tá à ń sọ nípa àwọn obìnrin rere tá a tẹ̀ tún mẹ́nubà nípa dọ́kàsì gan nínú bíbélì ń bẹ lára wọn wọn ní iṣẹ́ ọwọ́ wọn ní ìdílé wọn à kí là ń kà nígbà ètò wọn ní. tá a ní àlejò mi láàárọ̀ yìí àwọn náà ni Lady Evangelist Dorcas Àfọláyàn mọ́mì mọ́mì yóyóyó mọ́mì ẹ bá mi kí àwọn ará ilé ẹ bá mi fi orin ìyìn kan ẹ bá mi fi pàdé wọn. Tìrẹ ni Olúwa, tìrẹ ni o. Tìgbì tìgbì tìgbì tìgbì. Tìrẹ ni Olúwa, tìrẹ ni o. Gbogbo ọlá Olúwa, tìrẹ ni o gbogbo iyì olúwa tìrẹ ni o bàbá. ọlọ́run náà ló tọ́ sí láti máa fún un ní ìyìn láti máa fún ọpẹ́ fún un ní gbogbo ìgbà ní gbogbo àsìkò mọ́mí ẹ wojú èmi náà tẹ́ bá ń wojú ara ilé ẹ máa wojú èmi náà ara ń sáfara ẹ jẹ́ kí nítorí àkókò nítorí pé a máa lè sáré ṣe gbogbo ẹ̀ ní pọ́nkànkan bí àwo bàbá ìṣọ̀nà màmá láti ìgbà ti bẹ̀rẹ̀ ṣé inú orin nìkan lẹ ti máa ń gba àwọn ènìyàn níyànjú tàbí ẹ̀yin náà wá ti sọra yín di eh, marriage counselor tá a mọ̀ tẹ́ gẹ́gẹ́ bí agbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìdílé. Hmm, fún oore ọ̀fẹ́ tí mo rí gbà ní ọ̀dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ ọkọ mi tó jẹ́ olórí hmm. àlùfáà ní ìjọ ṣèṣì níbi tí wọ́n fi kọ́nsọ̀lẹ̀ hmm. sí mo ní oore ọ̀fẹ́ láti wà nínú marriage committee ẹ pé táwọn pastors bá ti kásẹ̀ wọn tán wọ́n máa darí wọn wá sí ọ̀dọ̀ mi mm-hmm. tó bá ní àwọn tí mo fẹ́ fi kú fún wọn màá fi kú fún wọn aṣọ mm-hmm. tó máa lò lọ́jọ́ yẹn mm-hmm. àwọn nǹkan tó máa lò lọ́jọ́ yẹn wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ wá fi hàn mí kó tó di wípé wọ́n lò lọ́jọ́ ìgbéyàwó wọn. Hmm, hmm. iṣẹ́ pàtàkì náà ni iṣẹ́ tẹ̀ ń ṣe yìí o ẹ wo ẹ jẹ́ kí n ra ṣe báyìí ná wípé ká lọ sí ilé agbára lọ́hùn nígbà tí a bá lọ mo fẹ́ lọ jẹ́ kí a rí ọ̀kan nínú àwọn iṣẹ́ ìránṣẹ́ màmá yìí gbogbo ẹ̀ torí nígbà tí mo tiẹ̀ wo gbogbo ẹ̀ lórí ẹ̀rọ ayélujára mo ní àá màmá ó ṣe jẹ́ pé ìdílé ìdílé ṣùgbọ́n nígbà tí wọ́n sọ àṣírí tó wà nínú ẹ̀ mi mo rí pé iṣẹ́ tí ọlọ́run bá fún wa gan ni kẹ́ jẹ́ ká ṣe ohun tí ọlọ́run ọ̀nà tí ọlọ́run bá pè wá sí gan ni kẹ́ jẹ́ ká tọ̀ àṣírí tí ọlọ́run bá fi fún wa gẹ́gẹ́ bí ènìyàn òun gan ni kẹ́ jẹ́ ká tẹ̀lé má wo ti ẹlòmíì sáré ọ̀rọ̀ yorùbá àti ọ̀rọ̀ inú bíbélì ó máa ń jọra wọn gan o yorùbá sọ wípé bí ènìyàn bá a sọ wípé ọ̀rẹ́ òun so òun náà ó so wọ́n ní òun tó òun ó so ara ni bẹ́ẹ̀ ni ihun tí ẹlòmíì nígbà tí ọlọ́run ọlọ́run dẹ̀ sọ wípé ó fún Mósè ní agbára iṣẹ́ ìránṣẹ́ sínú ọ̀pá iná ló fi ti Èlíjà ló fi ṣe ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ òun ti Jésù Olúwa á pàṣẹ ni kí wá ni ìlànà tí ọlọ́run gbé oníkálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ rántí wípé nínú agbára eléyìí tí a fún Elisha kò sí nínú ọ̀pá ó dẹ̀ ní ọ̀pá kí ló ṣẹlẹ̀ òun náà ni wípé ó fún gíásì lọ́pa rẹ̀ wípé kó nà án sórí òkú ọmọ obìnrin súnémù ọmọbìnrin yẹn ò jí nítorí pé àfi ọ̀pá rán gíásì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni ọ̀rọ̀ ìpè tí ọlọ́run fún oníkúlùkù ọ̀tọ̀ nígbà tó pe ayọ̀délé babalọ́lá nínú ìjọ CAC in tó gbé fún ọ̀tọ̀ ni nígbà tó pe àwọn bàbá Ẹkúndayọ̀ mi ń tó fún wọn ọ̀tọ̀ nígbà tó pe Mósè Orímọládé ń tó fún ọ nígbà tó pe Ọ̀ṣọ́fà ń tí Ọlọ́run pè ọ́ fún gẹ́gẹ́ bí olórin ẹ̀mí má torí wípé lágbájá kọ jùjú ó tà lèmi náà ṣe fẹ́ kọ jùjú tó mọ̀ bóyá wípé tiẹ̀ ò sí nínú jùjú